kí lẹ́yìn lérò pé ó máa ń fa ẹ̀jẹ̀ ríru táwọn olóyìnbó ń pè ní high blood pressure. ìrònú àwọn èèyàn pọ̀. owó ó wà lára ẹ̀. àmì ní experience nípa ìlú tó ń bọ̀. ṣúgà ẹ̀pà. ẹ̀pà. stress. kéèyàn máa ronú. ǹjẹ́ ẹ̀yin fẹ́ mọ òdodo ọ̀rọ̀ nípa ìlera yín ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò àlàáfíà rẹ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one Ìlọrin ní dédé aago kan sí aago kan àbọ̀ ní gbogbo ọjọ́rú Wednesday àlàáfíà rẹ lè tó ètò làlàáfíà rẹ. kò lè mọ̀ afọ́jú ni tó bá ń jẹun eléra kò lè mọ̀ afọ́jú ni tó bá lọ́mọge tó rẹwà ee eh, kò lè mọ̀ rárá òkùnkùn ọ̀dà má sọ mí sókun ọ̀sán elédùà tó bá rìn lókùnkùn tó bá rìn lókùnkùn kò lè mọ̀ rárá kò lè mọ̀ afọ́jú ni afọ́jú ni tó bá ń jẹun eléra eh. kò lè mọ̀ afọ́jú ni tó bá rọ́mọge tó rẹwà eh, kó lè mọ̀ eh, rárá òkùnkùn ọ̀dà má sọ mí sókun ọ̀sán eh, elédùà o. ojú ó fẹ́ dáa pé ó wà lára àwọn ẹ̀yà ara tó ṣe pàtàkì jù àbídàpọ̀ kí ló bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ló sọ Fẹlá Tọ́pẹ́ Àlàbí náà sọ ọ́nù orin ó ní kọ́nà má ṣe kí ni kó má gba ojú lọ wa ó nítorí tí èèyàn bá gbóúnjẹ tó dára síwájú wa hmm. òórùn làá mọ̀ gbóòórùn ẹ̀ ojú tí òṣìṣẹ́ ò lè mọ̀ tí ìra bá sì wà nù oúnjẹ náà a lè mọ̀ bóyá ìra wà nù rẹ̀ hmm tọ́ máa tún gbé ọmọ ge síwájú rẹ̀ náà fẹ́ la ọ̀lẹ́ mọ̀ kọ́ ọmọ ge wọn àjú rẹ̀. Ah! Ah! ó ń sọ̀rọ̀ ọmọ ge ń rẹ́rìn báyìí. a ti ah! fọmọ ge sí ọ. tó ká mọ pé ọlọ́run ò gbójú lọ wa pé a sì wà lálàáfíà. àwọn tó dẹ̀ sì ní àléébù ojú náà kọ́lọ́run kó bá wa fún wọn lálàáfíà. àmín àmín. ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn ẹ káàsán ètò àlàáfíà rẹ̀ lẹ́ ń gbọ́ láti kànúrẹ́lẹ́ fm ninety five point one nílùú ìlọrin fẹ́lá ọmúṣakin lórúkọ tèmi. dàpọ̀ olúyìdé lórúkọ tèmi ẹ káàbọ̀ sílẹ̀ nǹkan sí sórí ètò àlàáfíà rẹ̀ mo lérò pé dáadáa ni àbáyín lónìí lórí ètò a ó máa sọ̀rọ̀ nípa ìtọ́jú ojú wa àti àwọn nǹkan tó jẹyọ pẹ̀lú ojú pàápàá jùlọ a ó máa sọ̀rọ̀ nípa àìsàn glaucoma àìsàn glaucoma yìí ó jẹ́ nǹkan pàtàkì tí ó yẹ ká gbéyẹ̀wò lórí ètò àlejò wa ti wà ńlẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bọ̀ yẹ ká gbé sókè ká sì gbé sílẹ̀ díẹ̀ ẹ máa pàdé wọn tá a bá ti padà dé à ń bọ̀. àfọ̀jù ló ṣe fẹ́ mọ̀ tó bá ń jẹun ẹlẹ́ra kó lè mọ̀ afọ́jú ni. àtòwúrọ̀ àtọ̀sán àtàlẹ́. tó bá rọ́mọge tó rẹwà ẹ̀. ojú lójú afọ́jú. kò lè mọ̀ rárá. kò lè mọ̀ o. òkùnkùn ọ̀dà má sọ mi sókun. má sọ mi sókun. Ẹlẹ́dùà ẹ káàbọ̀ padà ètò àlàáfíà rẹ náà lẹ sì ń gbọ́ ẹ̀ ń dàpọ̀ òde ṣíṣọ lójú àlejò wa káwọn ah. aráalé kan pàdé wọn. bẹ́ẹ̀ni ẹ àlejò wa lórí ètò fún tòní kò ń ṣe ẹlòmíì ju arákùnrin Ahmed abdulrahman ọlálẹ́kan ẹni tó ń ṣe onímọ̀ nípa ìtọ́jú ojú wa àwọn náà sì tún ni ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ojú arákùnrin arákùnrin ahmed abdulrahman inú mi dùn pé a pè yín ẹ sì jẹ́ wa. ẹ ṣe gan ẹ káàsán inú tèmi náà dùn. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàmú láti bíbí tá a bá ń sọ̀rọ̀ lórí ètò lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wa ó dá lórí ojú tàdé máa ń sọ̀rọ̀ nípa ẹ̀yà ara ara nǹkan tá a máa ń dárúkọ ní ìtọ́jú ẹ̀yà ara ǹjẹ́ lè bá wa sọ àwọn ohun tó yẹ ká tiẹ̀ máa ṣe ní pàtó láti tọ́jú ojú wa. Mm, lálàkọ̀kọ́ náà mo kí gbogbo ilé mo kí gbogbo ẹni tí ó ń gbọ́ mi nípa ọ̀rọ̀ ojú mo dey appreciate àwọn tí wọ́n mú ètò yìí wá sórí afẹ́fẹ́ ọ̀rọ̀ ojú jẹ́ nǹkan tí ó pàtàkì gan gẹ́gẹ́ báwọn náà ṣe sọ ojú ni a fi ń rí gbogbo nǹkan ojú ni ọba ara bí Yorùbá náà ṣe máa ń sọ. So so ojú ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ máa yẹ̀wò lóòrèkóòrè gẹ́gẹ́ bí a ṣe ń jẹun tí à ń mọ̀ pé òbí ti ń pa mí yẹ kí n jẹun bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kí èèyàn mọ̀ pé ó yẹ kí n lọ ṣe àyẹ̀wò ojú yálà bébí ń pààyàn nǹkan tó tún fi yàtọ̀ sí ti oúnjẹ yálà bébí ń pààyàn bébí ò pààyàn tó bá jẹ́ oúnjẹ ni èèyàn máa sọ pé tébí bá ń pa mí ni mo fẹ́ lọ jẹun bọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ àyẹ̀wò ojú ni every time gbogbo ògbà at least ní ẹ̀kan ní ọdún fẹ́ni tí nǹkan kan ò ṣe àmì tí kankan bá ń ṣe lójú bí ojú ń ro ni àbí ojú ń dùn ni àbí ojú pọ́n ni kẹ́ni náà kó máa kó tara kó lọ sí ibi tí ó ti lọ ṣe àyẹ̀wò ojú àmọ́ lóòrèkóòrè yẹn every six months àbí every àbí at least once in a year gẹ́gẹ́ bí nǹkan tá a bára wa ní orílẹ̀-èdè Nàìjíríà every year once a year ó yẹ kí yẹn máa lọ ṣe kíni kí yẹn máa lọ yẹ ṣe àyẹ̀wò ojú ẹ̀. ẹ ẹ ti bá gbọ́n dáadáa nǹkan tẹ̀ ń sọ ni pé àti pé èèyàn ní àìsàn ojú o tàbí èèyàn ní wàhálà lójú àbí téèyàn ò tiẹ̀ ní rárá ó di dandan ká tiẹ̀ máa lọ sọ́dọ̀ àwọn onímọ̀ ojú láti bàbá wa wo ojú wa. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe rí náà ni èèyàn ní àìsàn ojú èèyàn ní àìsàn ojú gbogbo ìgbà at least lẹ́ẹ̀kan lọ́dún ló yẹ kí èèyàn lọ máa yẹ ojú ojú ara ẹ̀ wò pé ṣé ojú mi tiẹ̀ ṣe ń rìnà dáadáa ìdí tí mo fi sọ báyìí ni pé ẹlòmíà rọ́bọ́ wọn rìnà dáadáa ni o ọ̀pọ̀lọpọ̀ náà tá máa ń wá sọ́dọ̀ wa tí a máa ń yẹ ojú wọn wò ẹlòmíà kan wá lásán pé òun kàn fẹ́ ṣe àyẹ̀wò ojú ni ibẹ̀ láti ṣe láti láti find out pé ah nǹkan tó ń ṣe yín yìí kò yẹ kẹ́ ẹ ṣe kò yẹ kẹ́ ẹ fi kalẹ̀ kò yẹ kẹ́ ẹ tiẹ̀ jẹ́ kó ọlọ́run ló mà ní kẹ́ ẹ wà hmm. ẹlòmíì dẹ̀rẹ́ irú àìsàn tá a fẹ́ sọ̀rọ̀ ń pa yìí àìsàn glaucoma ẹlòmíì dẹ̀rẹ́ kò ní mọ̀ pé ojú ojú ẹ ti ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ bóyá ọjọ́ kan tó kàn kọ lu gọ́tà àbí hmm. ọjọ́ kan tó yẹ kó kàn ń drive kò rí ibi rí ẹ̀gbẹ́ ẹ̀ ló kàn sọ pé ah ẹ jẹ́ kí n tiẹ̀ lọ sí hospital ó máa ti wá di time tó yẹ pé kò lè ṣe kò sí nǹkan tó lè ṣe é ṣe ṣe tó ti lose mọ́ hmm. so torí ẹ̀ ló fi jẹ́ pé pàtàkì ni kólúkálùkù máa lọ lóòrèkóòrè láti lọ yẹ ojú ẹ̀ wò ṣé ojú mi ṣì wà dáadáa kò dẹ̀ máa lọ lé tójú ọ̀bá wà dáadáa nǹkan tó bá yẹ kán àwọn doctors ṣe wọ́n máa ṣe tí ẹni náà dẹ̀ máa lè gbé ìgbé àlàáfíà. ẹ ṣé gidi gan ọ̀gbẹ́ni Ahmed orí ètò àláfíà rẹ̀ lẹ́wà tó ń wá sí tìgbọ́n láti Royal FM ninety five point one ẹ jẹ́ ká sáré bọ́ sí gbòòrò ká lọ gbọ́ nǹkan táwọn aráalé ń sọ nípa ètò ojoojúwa à ń bọ̀. ọ̀parin àmì ènìyàn burú nínú ayé. ẹ ká sọ o kí la lè máa ṣe láti máa ṣe ìtọ́jú ojú wa. ìtọ́jú ojú èmi ojú tèmi èmi wò ó kú o then èmi máa lo glass láti fi protect bí tátẹ́gùn bá ti pọ̀ gan so màá ní láti dúró kátẹ́gùn yẹn kó kó lọ tán ó dára kí èèyàn mọ sáfà atẹ́gùn because torí atẹ́gùn oríṣiríṣi ló ń ló ń fẹ́ káàkiri lásìkò síyìn so téèyàn bá rí ibi atẹ́gùn bá ti jí bá ń jà kéèyàn ní sùúrù díẹ̀ bọ èèyàn lè fi àwọn oríṣiríṣi bí àwọn tẹ́ bá rí bílíù pé bóyá ìpín yọ lójú yàn èèyàn lè ra àwọn fèrè lọ́sítítù àwọn oògùn kan kéèké kan wà téèyàn máa ń kó tó di pé yóò máa affect yàn so èèyàn lè máa kọ́kọ́ kan sí before so kẹ́ẹ̀dẹ̀ máa pọ̀ gíláàsì kò dìgbà tó bá tó recommend gíláàsì fún yàn kéèyàn tó lè máa lo gíláàsì kéèyàn máa lo gíláàsì fún torí wẹ́dà tó ń. ìtọ́jú ojú ó dì pẹ̀lú báyẹn báyẹn nǹkan tá a fi ń wò for example tàbá jí láàárọ̀ ó yẹ ká ká kọ́kọ́ fi omi ká fi bọ́ ojú wa àní tàbá yẹ ti ni pé omi ojú wa kó fẹ́ máa react bí torí tàbá yà ń wo òjòjò òórùn pọ̀ níbi tá a wà ní ilẹ̀ Ìlọrin yìí so tàbá ti ni pé òórùn pọ̀ jù a lè ra ìgò tá a lè máa fi tá a lè máa fi reduce bóyá má máa wọnú ojú wa àní tàbá yẹ ti notice pé bóyá ojú ń yún wa ká má máa fi ẹni ti gbojú ẹ̀mí máa lo aṣọ ìdọ̀tí á kí bojú á máa fi gbojú ẹ̀mí máa fọwọ́ máa fi yún ojú ká wá bí tissue paper àbí àbí àbí handkerchief tó wá mọ́ ká fi ká fi nojú àtàwọn àyẹ̀dí pé ó ó ti pọ̀ jù a lè lọ sí clinic kán lè fún wa eye drop àbí kán recommend glasses fún ẹni tó bá tó bá ní issue bẹ́ẹ̀ ẹni tó bá dẹ̀ rí báyìí báyìí àwọn tó náà míì wá tó yẹ pé ojú wọn ò ojú wọn ò clear bóyá tó lóúnjẹ tán jẹ kán lọ sí ilé ìwòsàn wọn máa fún wọn ní àwọn guideline àwọn kan tó yẹ kán ṣe tó máa fi better. ìtọ́jú ojú oorun eh, ojú ò láìkì oorun àbí wíìbì sí yìí tí ìgbà bíbà ojú mi àdé máa domi ni mi ò láìkì kí òun wọnú ojú mi ìyọ́ tí mo tún rò dọ́sì òun náà tún máa ń fà á ìkan tí yóò máa fi máa ṣọ́ dọ́sì nìyẹn. ẹ káàbọ̀ padà òun lẹ ti gbọ́ láti ẹnu àwọn aráalé yẹn gẹ́gẹ́ bí mo máa ń ṣe ń sọ lórí ètò ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn yẹn máa ní sọ lórí àwọn àkòrí <laughs> tá à ń gbé yẹ̀wò ẹ dàpọ̀. bẹ́ẹ̀ni ọ̀gbẹ́ni ahmed ṣì wà níkàlẹ̀ láti bá wa yànnà náà ọ̀rọ̀ kọ̀ọ̀kan a wá fẹ́ lọ sínú àìsàn glaucoma ní pẹrẹwu báyìí ọ̀gbẹ́ni ahmed ìwádìí ti fi hàn wípé àìsàn glaucoma yìí ó wà lára àwọn òǹfà tó máa ń fa ìfọ́jújù ní àgbáyé tá máa sọ̀rọ̀ àwọn nǹkan tó máa ń kọ lójú glaucoma yìí ó wà lára nǹkan tó máa ń fa ìfọ́jú pátápátá ìbéèrè mu wá ní kí gangan là ń pè ní glaucoma ẹn báwo ni glaucoma ṣe máa ń jẹyọ kí ló máa ń fà á àti pé báwo la tiẹ̀ ṣe lè mọ̀ pé glaucoma wà lára ẹ̀ ó ń yọ ojú lẹ́nu. lálàkọ̀ọ́kọ́ náà glaucoma tí n bá máa lo layman's language máa sọ pé tí pressure ojú bá pọ̀ jù okay nígbà tí pressure ojú bá everything náà la mọ̀ pé tí pressure bá ti pọ̀ jù ń bẹ̀ kíní yẹn ó ṣeé ṣe kí ó lose iṣẹ́ tí a bá fọn blonblon tí ó bá di pé pressure tó wà ní blóbló ti pọ̀ jù ó máa bẹ́ bẹ́ẹ̀ ni so nǹkan tí mo lè fi fáwọn táwọn lé nǹkan tí mo lè fi ṣàlàyé glaucoma in the in the uh, the, the simplest way tí mo lè ṣàlàyé nìyẹn àmọ́ tá a bá ní ká ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé kí ló ń jẹ́ glaucoma gangan glaucoma ni àwọn àrùn kò láyé ṣe àrùn kan because àrùn lóríṣiríṣi ló máa ń tí ó máa ń ṣẹlẹ̀ sójú tó fi máa ń di pé ojú ó máa láwọn àwọn nǹkan tí ó máa change nínú ojú tẹ̀gbẹ́ tí wọ́n bá normally bóyá kójú ṣe rí kọ́ ni ó máa rí mọ́ hmm. tí ó tún wá máa fà á kẹ́ni náà wá máa rí àwọn nǹkan tí ó yẹ kí ó máa rí so tó bá sọ pé kí ni glaucoma gangan fúnra ẹ̀ a máa sọ pé ó jẹ́ in layman's language gẹ́gẹ́ mo ṣe ń ṣàlàyé ó jẹ́ nígbà tí pressure ojú bá pọ̀ jù hmm? mm-hmm. tí pressure ojú bá pọ̀ jù tó bá wá ń fa kí àwọn nǹkan àwọn ẹ̀yà ojú tó bá ń fa kí tó bá ń dámẹ́jì àwọn ẹ̀yà ojú yẹn tán bá lè ṣiṣẹ́ dáadáa mọ́ tó wá ń fà á kí yẹn má lè rí iná bó ṣe yẹ kó rí iná sí. Si òun ni glaucoma mo dẹ̀ tún ní láti sọ fún wa pé glaucoma ó lè jẹ́ pé nǹkan míì ló fà á hmm. èyí tó kàn jẹ́ pé the common the most the, the highest risk factor the commonest uh, uh, cause glaucoma ni tí pressure bá pọ̀ jù ní ojú ní tá bá sọ pé omi ojú because okay. tá bá wọnú science àmọ́ sọ pé omi náà ó relate mọ́ pressure tó bá ti pọ̀ jù ó máa ń fà á kí ó yẹ pé ojú ò ní lè pass bí gọ́tà náà ni tí gọ́tà kún jù ojú ò ní lè paasi kínní yẹn kò ní lè paasi ẹ̀ dáadáa àbí kó yẹ pé omi ojú yìí ti pọ̀ ju bó ṣe yẹ kó pọ̀ lọ kí gọ́tà yẹn ti wá jẹ́ pé ó lè jẹ́ pé ìgbà ìgbà míì ibi tó ń ibi tí ẹ kó máa gbà jáde ó nọ́mà kó yẹ pé omi yẹn ló pọ̀ jù. ok tómi bá ti pọ̀ jù tíbẹ̀ yẹn bá dẹ̀ nọ́mà ó lè fa àrùn yìí ó dẹ̀ lè jẹ́ pé ibi tí ó ń gbà jáde yẹn náà ló ti dí kó jẹ́ pé omi dẹ̀ ń ṣe kí ni omi tó ń jáde ó jẹ́ omi ó nọ́mà kó jẹ́ pé ibi tí omi ń gbà jáde ló ti dí so àwọn nǹkan tí ó máa ń sábà fa àlélẹ́yìí jùlọ ìgbà míì dẹ̀rẹ́ ó lè má jẹ́ àwọn nǹkan méjèèjì tí mo dárúkọ yìí a máa ń rí ìgbà míì tó yẹ pé kódà omi ojú yìí máa jẹ́ ó máa normal hmm. Hmm, ìyẹn normal tension glaucoma ó máa normal ìyẹn ò dẹ̀ ní ṣe kí ni ẹni yẹn ò ní rí i pé omi ojú pọ̀ àmọ́ ẹni yẹn ó máa ní àwọn changes tí ó máa ṣẹlẹ̀ ní ojú ẹ̀ tí ò fi ní jẹ́ kí ẹni náà máa rí náà táwa fi sọ pé ah ẹni yìí o pẹ̀lú àwọn àyẹ̀wò tá a máa wá ṣe inú wọn ni cvf inú wọn ni tonometry irú àwọn nǹkan míì tó yẹ pé a máa ṣe oct a máa fi ṣe kíni a máa fi lè ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ kò series of tests ni a máa ṣe kí wọn tó confam pé ẹni yìí o ó ní ah, glaucoma so bẹ́ẹ̀ ni glaucoma ṣe rí. ẹ ṣé gidi gan-an Ahmed ẹ nínú ìwádìí wọ́n ní kò tí sí ìtọ́jú tó lè jẹ́ kí glaucoma lọ ẹ̀ eh, like láì pátápátá àbí ṣó ìwé eh, eh, ìtọ́jú kan wà pàtó tó lè jẹ́ kí glaucoma lọ pátápátá. ẹ eh, tẹ bá sọ bẹ́ẹ̀ ní tó ti ní glaucoma ó ti ní náà ní yẹn kò tí ì sí pé ìtọ́jú tíyẹn lè ṣe ìyẹn kàn lè manage a máa manage glaucoma ni kò sí complete treatment fún glaucoma torí ẹ̀ ló fi jẹ́ pé a ní tú a ní ọ̀nà méjì tíyan lè gbà fẹ́ni tó bá ní glaucoma lè ní òkè ẹ máa lo oògùn ojú ó lè jẹ́ pé combination drug lẹ́nìyẹn ń lò ní abẹ́yọ̀ kan ẹlòmíì lè àjẹ́ papọ̀ kó máa lo èyí tá nǹkan sójú yìí tó ń pè ní eye drop so ìyẹn management ni ó kàn máa jẹ́ kí pressure ojú yìí kó máa reduce ó máa jẹ́ kó máa reduce ni àmọ́ kò lè dá nǹkan mo ní láti sọ fún wa pé kò lè dá nǹkan tó ti damage nínú ojú padà mhm. ìyẹn gangan ni bàbá ń bá rí tó ń jẹ́ pé glaucoma jẹ́ tó bá yẹ because glaucoma tá a bá ṣàlàyé pé kí ni glaucoma gangan ó máa ń jẹ ojú ni látẹ̀gbẹ́ hmm. Hmm. ó máa ń jẹ ojú látẹ̀gbẹ́ tẹ́ni náà tó máa fi wá lè tí òfin ní rí ju nǹkan tí lọ tá à ń pè ní tunnel vision so tí glaucoma bá ń jẹ ojú látẹ̀gbẹ́ tó ń jẹ lápò òsì tó ń jẹ lápò ọ̀tún ẹni náà wà ní rí ju ẹni tó wà wájú ẹ̀ lọ tó máa fi jẹ́ pé nǹkan kínkín ní báyìí ló máa máa rí so gbogbo nǹkan tó ti lose kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní lo oògùn yìí kò sí bó ṣe irreversible loss of vision là ń pè kò sí bẹ́ẹ̀ ni náà ṣe lè gbà bó ṣe rí nǹkan tó ti lose nínú ojú padà. so tí n bá gbọ́n yé báyìí nsìn torí nínú ìwádìí náà wọ́n ní ẹni tó bá ti ní tàbí tó yẹ pé bí ó ti fọ́jú látàrí glaucoma kò sí nǹkan tó lè ṣe mọ́ ewé kan ò boró mọ́ ẹ̀yìn ìbéèrè wọn ni pé ẹni tó bẹ́ẹ̀ ó ṣàyẹ̀wò ó ti ní glaucoma yìí Eh, ó wá ṣàyẹ̀wò ẹ wá rí nínú àyẹ̀wò pé ah, ẹni ní glaucoma bí ó ti jẹ ojú ẹ̀ débì kan ǹjẹ́ ìtọ́jú àwọn ìtọ́jú tó wà nílẹ̀ ṣé yóò máa ṣètọ́jú ojú yẹn débi pé glaucoma yẹn ò ní lè jẹ ojú yẹn mọ́ rárá àbí ó sì lè máa jẹ ojú yẹn lọ díẹ̀ díẹ̀ díẹ̀. Hmm, ẹ ṣe gan gẹ́gẹ́ bí mo ṣe sọ mo sọ pé ibi tó bá ti damage ẹ̀ dé kan tó find out kan tó diagnose ẹ̀ náà ló ti lẹ́ni náà lè rí mọ́ kò lè rí nǹkan hmm, míì tó hmm, tún jù bẹ́ẹ̀ lọ so lẹ́yìn ìgbà yẹn tó bá ti di pé ó rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn dókítà ojú tó bẹ̀rẹ̀ sí ní fún un ní àwọn management procedures mhm. ó máa bẹ̀rẹ̀ láti lo bí eye drop oríṣiríṣi eye drop la ní ìsìn èyí tán combine ni àti èyí tán lo tán lo ẹyọkẹ́yìn ó kàn máa jẹ́ mo ní láti sọ fún wa pé ibì kan wà nínú ojú tá n pè ní bí optic nerve àtàwọn nerve cells tó yẹ pé oríṣiríṣi ibẹ̀ ni àwọn eh, pressure yìí lọ máa ń bàjẹ́ so tó bá ti bà jẹ́ kò sí bí yẹn ṣe lè ṣe kí ni kò sí bí yẹn ṣe lè repair àwọn nǹkan tó ti bàjẹ́ yẹn àmọ́ ìyẹn lè ṣe kí ni ìyẹn lè di ìyẹn lè di náà kó má bà kó má bà jẹ́ further okay ìyẹn lè stop ẹ̀ pé ok o ibi tó bá jẹ́ dé yìí náà jẹ́ ká máa lo sí pressure yẹn máa wá normal tí pressure bá ti wá normal lẹ́yìn ìgbà yẹn ni ẹ máa ṣe then mo ní láti sọ fún wa pé pressure nìkan because ọ̀rọ̀ glaucoma ó fẹ́ ojú gan pressure nìkan kọ́ nìyẹn máa ń treat nígbà míì. okay mm tó bá jẹ́ ọ̀rọ̀ glaucoma gẹ́gẹ́ mo ti wọn mo ní àwọn tó ní àwọn normal tension glaucoma àwọn nǹkan mi wà tẹ́ pé yẹn máa ń treat so akọ́ṣẹ́mọṣẹ́ máa mọ̀ pé ok ṣé yẹ kí n reduce the pressure omi tó ń flow ni o àbí ibi tí ó dín ni yẹ kí n ṣe o hmm. ìyẹn akọ́ṣẹ́mọṣẹ́ ló máa ló máa ló máa ṣe yẹn òun ló máa decide lórí yẹn so lẹ́yìn ìgbà tó bá ti wá bàjẹ́ dé tó ti bàjẹ́ dé ó máa jẹ́ pé ok eye drop yẹn ló máa lò ó máa lower pressure àbí ó máa jẹ́ kó omi tẹ́ ń produce ó máa jẹ́ kó reduce àbí tó bá jẹ́ pé kéèsì yẹn wá ti wá wà tó ti wà more advanced tí ó ṣe pé eye drop because eye drop náà la máa ń sábà kọ́kọ́ jẹ́ kéèyàn lò náà tó bá di pé eye drop ò tún lè ṣe irú ẹ̀ mọ́ tó bá di pé gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé mo fi gọ́tà ṣe àpèjúwe ńgbà yẹn tó yẹ pé nǹkan tí yẹn máa ṣe ni pé kéèyàn through àwọn ibi tí àwọn channels tí omi náà ń gbà jáde ìyẹn ẹni ẹ máa lọ fún surgery hmm. ìyẹn ni ẹ máa lọ fún surgery alóríṣiríṣi surgery àtàbẹ́ẹ̀kì ni àbí rotomy oríṣiríṣi surgery ni so iṣẹ́ abẹ iṣẹ́ abẹ so iṣẹ́ abẹ tán bá ṣe lójú yìí ó ló máa tún wá determine lẹ́yìn iṣẹ́ abẹ náà ó ṣeé ṣe kẹ́ni náà kó ní normal pressure okay ó ṣeé ṣe kẹ́ni náà kò ní náà ó dẹ̀ ṣeé ṣe pẹ́pẹ́ ni náà wọ́n sì tún máa place ẹ̀ lórí kẹ́ni àwọn eye drops tó ṣe máa lọ bọ́n tó bá ti ní glaucoma o ó ti ní glaucoma kò sí permanent cure fún hmm. glaucoma tá à ń sọ yìí. ẹ kí n béèrè ìbéèrè lọ́wọ́ yín ẹni pé eh, glaucoma máa ṣẹlẹ̀ nígbà tí kòkòrò kan bá ń jẹ ojú látẹ̀gbẹ́ àbí nígbà tí kòkòrò bá ń dojú yẹn látẹ̀gbẹ́ téèyàn ò dẹ̀ mọ̀ àbí ṣé àwọn àpẹẹrẹ wà téèyàn máa rí nígbà tí bá di pé oúnjẹ látẹ̀gbẹ́ ni àbí ó di dandan ìgbà tá a bá tó lọ sí ọ̀dọ̀ àwọn dókítà ojú ká tó mọ̀ pé ah nǹkan kan ń jẹ ojú mi lẹ́gbẹ̀ẹ́ o ok jíjẹ ẹ kì í yànnàyànnà náà jíjẹ ojú látẹ̀gbẹ́ kẹlómi máa rò bí kòkòrò ń jẹ ojú látẹ̀gbẹ́ <laughs> ìyírí iná gangan ni glaucoma yìí á máa jẹ kò ní jẹ́ kẹ́ni náà máa rìnà láti ẹ̀gbẹ́. nǹkan tẹ̀sán ìgbẹ́ni tí ò bá lè rìnà láti ẹ̀gbẹ́ báyìí kó máa fura pé ti ní. kó máa fura pé ti ní glaucoma so hmm. at that point torí ẹni pé ẹni tó bá ń ṣe àyẹ̀wò ojú lóòrèkóòrè ó láwọn gbogbo àwọn kíní la máa ń ṣe kódà èyí tí wọ́n máa ń gbé tán máa ní ẹ̀ka a ẹ̀ka b ìyẹn náà dókítà tó bá mọ iṣẹ́ dáadáa ó lè fi máa àti ibẹ̀ ló ti lè wò pé ah, ó dàpẹ́ nìyí ìfẹ́ glaucoma hmm. ó tún wá ní àwọn advanced one irú èyí tí mo ṣàlàyé ń sìn báyìí tí mo sọ pé èyí tán máa fi check pressure èyí tán ó lè tán pé CVF náà ó lè yìí tá à ní even èyí tán èyí tán máa fọwọ́ júwe náà ó wà tá máa ṣẹ́yìn rí nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ṣẹ́yìn rí nǹkan tí ó wà lókè yín tó bá ti ní pẹ́ ní náà ó ti ń lose àwọn vision yẹn tó jẹ́ pé normally ìyẹn máa rí ẹ bí kí n fọwọ́ sẹ́gbẹ́ yín sì kí n sọ pé kí ni nọ́mbà ilé kó ní àwọn ò rí ẹ̀gbẹ́ wọn hmm. ẹlòmíì dẹ̀rí ó lè jẹ́ pé ìgbà tá bá ń mú ọwọ́ bọ́ ba létí tá bá fẹ́ fọ́ létí tọwọ́ yẹn máa fi dé etí ẹ̀ kò ní rí so irú ẹni tó bá ti notice gbogbo orun kaba ẹlòmíì máa drive ní kaba ah, mo kàn kó sí gọ́tà ni mo dẹ̀ rí gọ́tà yẹn ibi tí mo ń gbà kọjá lójoojúmọ́ náà ni o hmm. so gbogbo ẹni tó bá ti ń rá àwọn ẹ àwọn sáyẹnsì àwọn àpẹẹrẹ kéékèèké yìí kó tètè wá sí hospital torí ẹ̀ la fi sọ pé kó tó di pé yẹn ọlọ́run má jẹ́ kí a lose ojú wa kó tó di pé àwọn àpẹẹrẹ yìí gan ló ti yẹ kí ẹni náà wá tí cause àwọn machine ó tètè rí àwọn àpẹẹrẹ yìí kó tó di pé ẹni ìfẹ́ náà fúnra rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní rí hmm. nǹkan tó dẹ̀ la fi pè ní thief of vision silent uh, thief of, eye, of eyes la máa ń pè of, of vision so ó máa ń ṣe kí ni ó kàn máa ń wá bí olè ó kàn hmm. máa ṣe kí ni ó máa snatch ojú náà so ó máa ń pẹ́ ó máa ń pẹ́ kẹ́lómi tó notice pé bí àrùn yìí ń ṣe but pẹ̀lú àyẹ̀wò táwa máa ń ṣe àwọn àti ah kìíní yóò dà kó ti ń dààmú ẹni yìí ó yẹ kí place ẹni náà lórí management glaucoma. ẹ ṣe gan ni arákùnrin Ahmed Abdulrahman Ọlálékan. ẹ ṣe gan sa. nínú ìwádìí a rí i pé ó tó bí èèyàn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ìyẹn hundred thousand èèyàn tó máa ń ní àrùn glaucoma yìí lọ́dọọdún ní Nàìjíríà yìí ẹ dẹ̀ ti sọ nípa àwọn ẹ ti mẹ́nu bà àwọn ìtọ́jú tẹ̀yà lè ṣe ẹ ti sọ pé eye drop èyí lè ṣe iṣẹ́ abẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtọ́jú yìí báwo ló ṣe rọrùn sí ní orílẹ̀-èdè wa nàìjíríà báwo ni ìtọ́jú glaucoma ṣe rọrùn sí. ṣé kò wọ́n ṣé kò buni lápá ṣé kò sì wọ́n ní lọ́rùn. ó ṣe ni láàánú ga pé ní orílẹ̀-èdè tí orílẹ̀-èdè nàìjíríà gangan fúnra yìí kò kò gbé àwọn nǹkan kalẹ̀ kò gbé àwọn ètò kalẹ̀ lórí pé kí àwọn yẹn máa ṣe test yìí lóòrèkóòrè hmm. kò dẹ̀ gbé àwọn ètò kalẹ̀ pé pé ẹni tó bá ti ní irú nǹkan báyìí ṣé báwo náà ṣe máa tọ́jú wọn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ so àwọn oògùn yìí àwọn oògùn tó wọ́n ni ká má hmm. parọ́ fúnra wa in fact a máa ń ra àwọn patients mi tó pọ́n máa wá tá a máa sọ pé ẹ lọ ra oògùn yìí kò ní ra because ó wọ́n hmm. bí kí ẹ máa ra oògùn kódà àwọn oògùn mi wà tẹ́ pé oògùn five thousand naira oògùn ten thousand naira láti lọ máa fi kan sí ojú tó bá tán ẹlòmíì ò tún ní ra míì fi máa ra oògùn ojú ẹlòmíì ẹlòmíì dẹ̀rí ọ̀tọ̀ níbi tó máa lọ mo ní láti sọ fún wa náà pé ẹlòmíì tá a máa lò glaucoma glaucoma ẹlòmíì lè lọ sọ́dọ̀ àwọn àwọn onímọ̀ egbòogi àbí báwọn náà ṣe ń nǹkan míì náà máa fún un hmm. Hmm? kò ní wá síbi tó yẹ kó wá ó mọ̀ pé bí wàá tó mo bá ti fi two hundred naira ra oògùn glaucoma kò dé ń ṣe bẹ́ẹ̀ ó yẹ kẹ́ni náà wá sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ glaucoma tẹ́gbọ́n specialize lórí ẹ̀ ọdún òní nàìjíríà ó dà pé well world glaucoma day a máa ń sábà bẹ̀rẹ̀ ní irú march tá a wà ń sìn báyìí a máa ń bẹ̀rẹ̀ ní the second week of march déédéé di di uh, third week no third week. one week náà la máa fi ń ṣe between seventh of march to thirteenth of march, march. la máa fi ń ṣe hmm. so àbí awareness a máa ń ṣe awareness a máa ń sensitize àwọn èèyàn pa pé ojú yìí o ṣe kíni so a máa ń ra àwọn hospitals kéékèèké àtàwọn clinics ẹgbọ́n kan máa ń ṣe àyẹ̀wò fáwọn èèyàn àyẹ̀wò glaucoma wọ́n dẹ̀ máa ń fún yẹn ní free medications àti free treatment so irú nǹkan báyìí nìkan ni ah, ìgbésẹ̀ tí àwọn ẹlòmíín gbé àwọn NGO nípa pé wọ́n ń ṣe ìtọ́jú àwọn tán ní glaucoma àmọ́ pé easy àwọn patient báwo ló ṣe rọrùn fún wọn láti máa ra oògùn yìí hmm. kò rọrùn fún àwọn èèyàn láti máa ra oògùn yìí o lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ tọ ó wá kù sọ́wọ́ àwọn ìjọba wa báyìí láti rí i pé wọ́n gbé ètò sílẹ̀ láti rí i pé ìtọ́jú ojú pé ó ṣe ó rọrùn ní orílẹ̀-èdè wa àti pé ó tún kù sọ́wọ́ àwa ará ilé ń gbọ́ ètò yìí láti ṣe gbogbo tẹ́ ká ṣe gbogbo nǹkan tí arákùnrin ahmed abdulrahman ọlálẹ́kan ti sọ fún wa pé ká máa lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè láti lọ máa wo ojú wa ká dẹ̀ máa rí pé a gbé ojú wa lọ síbi tó yẹ ká gbé lọ ìyẹn náà tún ṣe pàtàkì kó má rí pé a gbé lọ sí ibi tó yẹ ká gbé lọ dàkọ́ fẹ́ sàn kan. Ah, eh, mo èmi náà fẹ́ rawọ́ bẹ̀ sí ìjọba ni bí a ṣe ní àwọn ètò lóríṣiríṣi fún àwọn àìsàn kankan tó yẹ pé ìjọba ń fi ètò ìsúná lélẹ̀ láti rí i pé wọ́n ń ṣètọ́jú àwọn yẹn ẹ yẹ kárí wípé a fi irú àwọn ètò yẹn náà sílẹ̀ fún ìtọ́jú ojú wa ojú bí a ṣe ń sọ látẹ̀kan òun ni ọba ara ó ṣe pàtàkì ó sì sọ aráwọ̀ bẹ̀ síjọba àti àwọn ọlọ́dọ́ni náà kí wọ́n tún kàn jẹ́ ká rí pé a ṣe kankan ní ìlànà ìtọ́jú ojú wa ètò àlàáfíà rẹ̀ náà lè ṣe ń gbọ́ yẹn láti Royal FM ninety five point one Ìlọrin ẹ̀ka gbé sókè ká gbé sílẹ̀ tá a bá ti padà dé láti máa sọ̀rọ̀ nípa àrùn glaucoma à ń bọ̀. wálé àlè rẹ ní bá ní náwó a ò rẹ ní bá ní ṣàìsàn ká ara wa àlàáfíà tayọ o. káàbọ̀ padà ẹ káàbọ̀ padà orúkọ tèmi ò yí padà Fẹ́lá Omi Ṣakí lórúkọ tèmi. Dàpọ̀ Oríde lórúkọ tèmi orí ètò àlàáfíà rẹ̀ lẹ́sìn wa. láti Royal FM at five point one Ìlọrin àlejò wa dẹ̀sí wa ní kalẹ̀ um, arákùnrin ahmed abdulrahman ọlálékan ẹni tó jẹ́ onímọ̀ nípa ìtọ́jú ojú àwọn sì ni ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ojú ti ẹ̀ka uni ìlọrin ẹ kú àtàárọ̀ àlejò wa. ẹ ṣe gan ẹ ní àkótán jẹ́ ní ìmọ̀ràn kan tí ẹ ní fún gbogbo ènìyàn nípa ìtọ́jú ojú pàápàá jùlọ nípa àrùn. ó lè jẹ́ mọ̀ràn kan méjì mẹ́ta. bẹ́ẹ̀ ni ìmọ̀ràn pọ̀ nípa ojú nǹkan tí àwa kọ́ ni so àdè máa ń rí àwọn nǹkan míì tó máa ń ṣe láàánú gan tó pé ah ẹ ṣe wá gbé wá hmm. a máa ń àwọn cases irú glaucoma tá à ń ṣàlàyé nsìn a ní primary cause of glaucoma a ní secondary cause of glaucoma irú àwọn nǹkan tó máa lè tó lè fa kí pressure high, immediately kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa kó ah, ah, kó máa kó jàǹbá bá ojú ni tí ìyẹn bá yóò suffer trauma hmm. ìyẹn lè gbá ẹnìkan lójú nísìnyí báyìí hmm. kó dẹ̀ jẹ́ pé from there pressure rẹ̀ dẹ̀ máa high. láti pé wọ́n gbá yẹn lójú. wọ́n gbá yẹn lójú lásán ah. ó lè jẹ́ secondary cause of glaucoma. ẹ jẹ́ sáré béèrè béèrè kan mẹ́ẹ̀ sórú àwọn tó máa ń ja ìṣẹ́ tán máa ń tán eh, máa ń ja wrestling irú àwọn tán máa ń ja iṣẹ́ àwọn tán ń gbá bọ́ọ̀lù. tán bá create eh, eh, measure measure tó yẹ tó yẹ kán create fún gbogbo àwọn traumatic kinní yìí mhm. kẹ́ bá ṣe mọ̀ pé normally àwọn náà máa ti ro gbogbo kinní yìí náà cause eh, eh. ìyẹn ò ní fẹ́ fọ́ lójú tí wọ́n bá ṣe èyí tó yẹ kán ṣe bóyá ẹnìkan kan lọ ń jà kó lọ ń jà tí ò ṣe anything hmm. tí ò put preventive measure kalẹ̀ ó ṣe é ṣe kóun náà kó kó jẹ́ ẹni tí ó máa lérò kaba yìí so ìmọ̀ràn mi ni pé gbogbo ẹni tí gbogbo àwọn nǹkan tí ó máa ń kọ́ sí glaucoma yìí either ẹlòmíì bóyá àwọn parents ẹ̀ ní a máa ń bi àwọn patient ìdábàwá hospital náà pé ǹjẹ́ ẹ mọ̀ ẹnìkan kan ní fámìlì yín tó ní glaucoma ǹjẹ́ bàbá yín lo gíláàsì kí ó tó kú àbí bàbá yín lọ fún sọ́jírì àbí ìyá yín náà àbí àbí grandpa so because kí ni glaucoma yìí ó wà hereditary gan ó máa ń ja ìran tí bàbá bá ní àbí bàbá bàbá in fact tó lè jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹta àbẹ́lẹ̀kẹrin ló ti máa lọ mú un hmm. so ó máa ń jà gidi gan déran so nǹkan tí a ṣe sọ pé kí olúkálùkù máa ṣe ìtọ́jú ojú ẹ̀ lélẹ̀ kó máa ṣe àyẹ̀wò ojú ní lóòrèkóòrè lálàkọ́kọ́ náà because ó wà hereditary lẹ́lẹ̀kejì kí olúkálùkù dẹ̀ máa ṣọ́ ojú ẹ̀ kúrò ní gbogbo hmm. nǹkan tó jẹ́ trauma ká má sọ pé àkàn ń ṣeré ni ó fọ lójú àbá agbá àbí àwọn olùkọ́ hmm. àti lákèsì rí tó pé olùkọ́ ó gbé ìhun gangan ló ń fọ ara ẹ̀ mú ọmọ akẹ́kọ̀ọ́ wá sí clinic wa pé ojú ẹ̀ ò rí iná mọ́ kí ló dé fa ó fún lẹ́gba ó nà lójú ní ojú ẹ̀ ṣe kí ni lójú ẹ̀ bẹ̀rẹ̀ sí ni in fact pressure yẹn high immediately at that particular time tó dẹ̀ lè fa glaucoma. Hmm so gbogbo àwọn nǹkan tí ó máa prevent lálàkọ́kọ́ ká máa ṣe but nǹkan téèyàn lè fi ṣe téèyàn lè fi prevent yẹ jù because silent tí òun ṣe pé gbogbo wa tí ó bá bẹ̀rẹ̀ sí nìyẹn bẹ̀rẹ̀ sí ní resign àbójú bẹ̀rẹ̀ sí ní pọ́n àbí ojú bẹ̀rẹ̀ sí ní sunmi àbójú bẹ̀rẹ̀ sí ní ru èèyàn ìyẹn tó wá ni pé kéèyàn máa ṣe àyẹ̀wò ojú ní lóòrèkóòrè yẹn gangan ni the first and the most important uh, uh, ìmọ̀ràn tí mo ní fún wa ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ẹni tó bá ti wá rí àpẹẹrẹ kékeré kò bá jẹ́ kékeré ni ẹlòmíì kan máa ní ah ojú mi sun ẹ jẹ́ kí n lọ fi ṣúgà sí àbẹ jẹ́ kí n fi ẹlòmíì fi ìtọ̀ sójú ah. ẹlòmíì fi ìtọ̀ màálù sójú hmm. oríṣiríṣi là ń bá pàdé nínú nínú nínú <laughs> clinic ẹlòmíì ti nínú iṣẹ́ wa hmm. so ẹlòmíì fi gbogbo orú àwọn kan báyìí sójú the best thing tíyẹn lè ṣe tó bá ti rí any sign bóyá mo kàn jí ni mo kàn rí pé ah ojú ń ro mí ni àbí because ah, glaucoma yàrá nǹkan tó máa ń tún fà náà ní orí fífọ́ ó máa fa mm. orí fífọ́ tó ojúmọ́ orí máa máa ro èèyàn nígbà tó pressure yẹn bá ti high jù ṣùgbọ́n tó bá ti rí sign yìí kó ṣe kí ni kó wá bí ó ṣe máa dé hospital because tí o bá padà lọ nǹkan tó máa padà tẹ ẹyin ẹ tó lè ti ẹyin ẹ yọ ó lè padà ṣe kí ni ó lè padà léwu ju nǹkan tó ń tra mm-hmm. láti prevent lọ so ká má máa tọ́jú ara wa ń lé ká má lọ sí chemist pé ah ẹ̀ka fún mi chloramphenicol ọ̀tẹ̀ tí wọ́n ti ìfáwọn ti misuse ẹ̀ ẹ̀ fún mi chloramphenicol ẹnìkan kan máa fi sójú máa ní ah ó dà kójú mi ti rí nàdà bá ó tún máa continue pẹ̀lú life ẹ̀ kí yẹn lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kí ó dẹ̀ ṣe àyẹ̀wò ojú àwọn optometrist àbí ophthalmologist tí wọ́n lè wo ojú ẹ̀ dáadáa tẹ́lẹ̀ máa sọ fún pé nǹkan tí ẹ ní láti máa ṣe sí ojú yín lélẹ́yìí so ìmọ̀ràn mi nìyẹn fún gbogbo ẹni tí ó ń gbọ́ mi. ẹ ṣe gan-an ni ẹ̀yin ara lé òun náà lè ti gbọ́ yẹn gẹ́gẹ́ mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò àlàáfíà rẹ̀ àgbékalẹ̀ láti máa fún yín ní àwọn ìmọ̀ àwọn ohun tẹ́ nílò láti mọ̀ nípa àlàáfíà yín àti láti jẹ́ kẹ́ mọ̀ ohun tẹ́ ní láti ṣe òun lẹ ti ń gbọ́ látàrọ nípa ìtọ́jú ojú ẹ jẹ́ ká rí i pé a gbé ojú wa lọ sí ọ̀dọ̀ àwọn onímọ̀ ìṣègùn àwọn onímọ̀ nípa ìtọ́jú ojú láti bá wa wo ojú àkìṣe ìgbà tá a bá ní ìṣòro ojú nìkan la gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn onímọ̀ ìṣègùn òyìnbó. a tún rawọ́ ẹ̀bẹ̀ síjọba lẹ́ẹ̀kan sí i kíjọba bá wa ṣètò ìsúná kán bá fi owó sí i tó bá yẹ kó wá fi sínú òfin náà ni pé kán máa rí pé àwọn èèyàn wa wọ́n ń ṣe àyẹ̀wò ojú káwọn náà sì tún rí pé àwọn ìtọ́jú àwọn oògùn wọ́n máa bá dínye kù lórí àwọn owó táwọn máa san lórí àwọn oògùn náà. dàpọ̀ bó mo ṣe ń wòye dà pé èmi gan ń gbójú mi báyìí. ń gbójú mi lọ straight. Ah, ọ̀rọ̀ tó ń sọ yóò ó yìí tì mí bákan bákan jẹ́wò jẹ́wò jẹ́wò èmi mo rí mo rí mo rí. arákùnrin ahmed abdulrahman alálẹ́ kan yẹn ṣé gidi gan pé a pè yín ẹ̀ sì jẹ́ wa alérò pé tàwa tún pè yín ní ọjọ́ mi ẹ̀ tún jẹ́ wa. àníri eh, jù báyìí lọ lórí ètò ẹ̀yìn ẹ̀yàn wa a fẹ́ dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí Babátúndé Òkúnlọ́lá ẹnjìníà tó ṣiṣẹ́ ìpẹ́ ẹnjìníà NISD àti àwọn akẹgbẹ́ wa tó kù tájọ́ ń ṣe ètò yìí papọ̀ Paul Kúfẹ́ Bess Stevens àti Woko Collins. títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá tún máa pàdé pàdé yín ọlọ́run ní gba ojú lọ́wọ́ wa o àlàáfíà wa kò sí ní di fíàfíà ó dàbọ̀. As broke up wine.